ẹ káàbọ̀ sí àjábalẹ̀ mẹ́wàá olójoojúmọ́ wa àwọn ìròyìn látòrí ẹ̀rọ ayélujára wa. ní nọ́mbà ìkẹwàá ó fẹ́ dàbí pé ọdún two thousand and twenty-one jẹ́ ọdún aláyọ̀ fún ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pọ̀ṣọ́yìnù ìyẹn Zik Saloma gẹ́gẹ́ bí ó ṣe di láńlọ́ọ̀dù ara rẹ̀ adẹ́rìn-pọ̀ṣọ́yìnù náà ni a gbọ́ wípé ó fi fọ́tò ilé tuntun èyí alárànbarà tí ó ṣẹ̀kan hàn sórí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ sì ti ń kí ikú oríire bí àgbàgbàgbé pé lọ́sẹ̀ méjì díẹ̀ sẹ́yìn ló fi fọ́nrán ọkọ̀ tuntun èyí tí ó ṣẹ̀rà hàn sí orí orí ayélujára ó fẹ́ dàbí pé ọdún two thousand and twenty one jẹ́ ọdún aláyọ̀ fún adẹ́rìn-pòṣónú ọ̀hún ní nọ́mbà ìkẹsàn-án ìlúmọ̀ọ́ká olórin ní YQ ni a gbọ́ wípé ó ti wà ní ìdùbúlẹ̀ àìsàn tí a sì gbọ́ wípé ó wà ní ilé ìwòsàn kan ní ìlú Amẹ́ríkà níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ a gbọ́ pé olórin ọ̀hún ni ó ti wà ní ìdùbúlẹ̀ àìsàn tí ọ̀pọ̀lọpọ̀ sì ti ń gbàdà fún pé kí ọlọ́ọ̀ba elédùà yóò wòsàn ní kíákíá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká olórin ní Adékúnlé Gold ni ó ti gba àwọn ọkùnrin lámọ̀ràn wípé ẹ rí dájú wípé àwọn obìnrin tó fẹ́ràn yín tọkàntọkàn tí wọ́n sì fẹ́ràn yín dáradára ni ẹgbẹ́ ní ìyà ìyàwó ọ̀rọ̀ àmọ̀ràn yìí ló gbé jáde lẹ́yìn tí aya rẹ̀ Simi fún ní ẹ̀bùn láti fi ṣe àmì sí àyájọ́ àwọn bàbá ètò wọn ṣe nípò pẹ́ yìí ẹ̀bùn ọ̀hún ló mú Adékúnlé Gold sọ ọ̀rọ̀ wúrì pé ọkùnrin tó bá fẹ́ fẹ́yàwó rí dájú pé ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ tọkàntọkàn òun ni ó fẹ́ ní aya ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ni a gbọ́ wípé wọ́n ti wá afurasí kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adégbóyè James Adégbóyè James ni a gbọ́ wípé ó pa ọ̀dọ́mọbìnrin kan sí ilé ìtura kan níbi ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn ilé ìtura ọ̀hún ni ó wà ní agbègbè Adéwọlé Estate látìgbà òun ni afurasí ọ̀hún ti fi ẹsẹ̀ fẹ́ tiléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara sì ti kéde wípé àwọn wá afurasí èyí tí ó ṣiṣẹ́ láabi ọ̀hún nọ́mbà ẹlẹ́kẹfà àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti sọ wípé dandan ni kí àwọn òbí àti alágbàtọ́ fi ọwọ́ sí ìwé wípé àwọn ọmọ wọn kò ní hùwà láabi tàbí lọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn lákòókò tí wọ́n bá gbà wọ́n wọlé nínú ọ̀rọ̀ olùforúkọsílẹ̀ ilé ẹ̀kọ́ gíga ọ̀hún ìyẹn arákùnrin Samuel níbẹ̀ ló sọ wípé ó di dandan fún àwọn òbí àti alágbàtọ́ láti rí dájú pé wọ́n kọwọ́ bọ̀wé pẹ̀lú àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga ọ̀hún abọ́ọ̀ká sọ̀rọ̀sọ̀rọ̀ ní orí rédíò dọ̀tun ti fi àìdùnnú rẹ̀ hàn látàrí bí ilé ìjọsìn kan ṣe fi àwòrán rẹ̀ ṣe àpèjúwe gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ tí kò ti di àtúnbí gẹ́gẹ́ bí ó ṣe sọ. ó ní ṣe nítorí pé òun kun ìròhùn lọ́dà ló wá mú kí àwọn olùṣọ́ àgùntàn òun máa òun gẹ́gẹ́ bí ẹni tí kò ti fi ayé rẹ̀ fún Jésù Kristi gẹ́gẹ́ bí ó ṣe sọ. ó ní kò jọ o ó ní ohun tí wọ́n rò nípa òun kọ́ ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin nínú fọ́nrán kan èyí tó ń lọ lórí ayélujára níbi tí a ti rí arábìnrin kan èyí tó kọ̀ jálẹ̀ láti san owó fún ẹni tí ó gbé ní ọkọ̀ ìyẹn àwọn iléeṣẹ́ aládàáni kan tí wọ́n fi ọkọ̀ ṣe ìrìnsẹ̀ fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àpèjúwe rẹ̀ wọ́n ní arábìnrin ọ̀hún la gbọ́ wípé ọ̀tọ̀ níbi tí ó sọ fún awakọ̀ òun ṣùgbọ́n ibòmíì ló gbà lọ tó sì kọ̀ jálẹ̀ wípé òun kò ní san owó ọ̀hún ẹ̀wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti ń lọ lórí ayélujára látàrí ohun tí obìnrin ọ̀hún sọ àwọn kan ní ní bóyá kí arábìnrin ọ̀hún lọ fún àyẹ̀wò àrùn ọpọlọ. social media is still on record I have the right I have she embarrass me she put my life in risk leadership. ní nọ́mbà ẹlẹ́kẹta alákòóso fún ọ̀rọ̀ àṣà àti ọ̀rọ̀ ròyìn ní ilẹ̀ wa alhaji lai muhammed ló ti ké sí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà láti dẹ́kun lílo ojúpọ̀nà aládàáni yìí tá a mọ̀ sí virtual private network vpn láti rí dájú pé wọ́n lọ sí ojúpọ̀nà ẹlẹ́yẹ ìyẹn twitter èyí tí ìjọba orílẹ̀-èdè ìgbé òtélé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aláṣẹ ọ̀hún ó sọ wípé lílo vpn yóò ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nítorí ó léwu lọ́pọ̀lọpọ̀ níbẹ̀rù ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè wípé pàápàá jùlọ àwọn àwọn ọ̀dọ́ láti dẹ́kun lílo ojúpọ̀nà aládàáni tàmọ̀ sí VPN. Including your bank account. No, I'm serious so ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì olórin ni ọ̀rẹ́zì ló sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni kò mọ̀ wípé títú àṣírí ohun tí ó ń ṣẹlẹ̀ láàrin ẹni ní ìgbà mìíràn máa ń jẹ́ ìdójútì gbà pàápàá jùlọ fún àwọn tó bá ń ṣe ọ̀rọ̀ ìlú sọ látàrí ọ̀rọ̀ fàǹfà tó ń lọ láàrin àwọn tí wọ́n ti fìgbà kan kópa nínú ìdíje ẹ̀gbọ́n àgbà yẹn Big Brother Naija èyí tí yóò kó gbà sílé bí a Big Brother èyí tí wọ́n yóò kó gbogbo àwọn tí wọ́n kópa nínú rẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan sí láti sọ ìríran tọ́rọ̀ sì ń tú tí ọ̀pọ̀lọpọ̀ fún sọ pé ha ha ha ṣé òtítọ́ ni ohun ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ọ̀rẹ́ sì sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣẹlẹ̀ nílò òun ló yẹ kó wà láàrin àwọn tó ṣẹlẹ̀ sí ó wá ní kò wá yẹ kí wọ́n wá gbé sí orí ayélujára pàápàá jùlọ láti máa fi ara wọn ṣe yẹ̀yẹ́ ó ní kí wọ́n má gbàgbọ́ wípé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ ó ní ọ̀pọ̀lọpọ̀ nìkan mọ̀ wípé ìdójútì gbáà ni wọ́n mú bá ìdílé wọn àti àwọn tí wọ́n tẹ̀lé wọn ní nọ́mbà alákọ̀ọ́kọ́ wa táfi kásẹ̀ ajá balẹ̀ mẹ́wàá tọjọ́ tò nílẹ̀ ìlú mọ̀ọ́ká òṣèré ní Juliet Ibrahim ló ti sọ wípé ṣó yẹ kí adìyẹ máa jẹ fún ara wọn ẹgẹ́ bí ó ṣe sọ ó ní ojúgbò òun tì ó ní pàápàá jùlọ ìwà tí àwọn obìnrin máa ń wù láàrin ara wọn lẹ́yìn tó bá ní gbọ́mi sí omi òtó tó ti jẹ́ wípé àṣírí tó wà láàrin wọn pátá ni wọn yóò tú síta ó ní kò yẹ kí irú bẹ́ẹ̀ máa wáyé láàrin àwọn obìnrin ó yẹ kí àwọn obìnrin lè jẹ́ ẹnìkan tó máa dájú pé wọ́n máa dáàbòbo àṣírí ètò máa bẹ ní ara wọn ó ní tàn bá wò dáradára ní àwọn orílẹ̀-èdè tó kù àwọn obìnrin wọ́n ṣiṣẹ́ dáradára tí wọ́n sì rí dájú pé wọ́n pèrègede pẹ̀lú àwọn ọkùnrin láti rí dájú pé wọ́n tẹ̀lé ohun tó tọ́ àti bó ti yẹ. ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ ikò rí bẹ́ẹ̀ ní apá ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ látàrí bí àwọn obìnrin ṣe máa ń fi ojú tẹ́ńbẹ́lẹ̀ ara wọn pàápàá jùlọ àwọn àṣírí kan wà láàrin wọn lákòókò tó bá ní fàǹfà láàrin àwọn méjèèjì. ní ìlàrímọ̀ fún àjábalẹ̀ mẹ́wàá tọjọ́ tòní tí di ìgbà mìíràn káfíńrẹ́ àti ayọ̀ pàdé o ó dìgbà.